إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ẹ̀rí tọ́wọ́ nù Quran lórí ìṣẹ̀lẹ̀ yìí láti fi rẹ̀ pé ìṣirò sẹ́ńbẹ́. nínú àwọn ẹ̀rí yẹn a ti sọ̀rọ̀. sí tọ́jọ́ àìkọ́ máa ń tọ́jọ́ bá lórí gbogbo ẹ̀rẹ́ ìmọ̀ràn kíláàsì wọn ti tọ́ àwọn. àyẹ̀wò wọn ti ti sá kó lò náà sí bí máa kásábàtì ọlọ́ni lọ́jọ́ ní ìjọ àdìyámà wọ́n san gbogbo ẹ̀ nípa ọ̀kan lẹ́sàn-án iṣẹ́ tó bá ṣe láàbù lẹ́mọ̀ ìyẹ́wò kò sí àbòsí kankan ní ọjọ́ tó ń tó kulẹ̀ ọmọ iná mọ́ àṣẹ yìí lórí ìsáàbẹ̀ ọwọ́ àwọn olùkọ́ yá àwọn èèyàn ti àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ fún yẹn tilẹ̀ wọ́n pọ̀ tó iná lọ àtàṣe ní ìròyìn ìta dájájú ọlọ́ọ̀bà àdìgbọ́lá ọba tó yára ní ìṣirò ní kò sí ní sàtìsí kankan tó fi lọ mọ́. nínú súnà àgbẹ̀gbọ́ sálọ̀ náà àìmọ̀sálà tó fi fi ìṣirò rírìn rẹ̀ nínú tí ọ̀sẹ̀ rẹ̀ jọ bẹ̀rẹ̀ kíyàmù. ó náà ní àdìgbọ́lá ní orí òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàrin òṣìṣẹ́ ọ̀sẹ̀ kéré sa àtẹ̀tún yóò á sọ̀rọ̀ yọ ọ̀pẹ̀lẹ̀yà ìlà àlà. kọ̀sẹ́nì kan tí wọ́n ṣe ìṣirò kékeré tó jọ ọ̀dà ìyá mọ̀ agbóńtọ̀ wọn pa wọn síbi ìṣirò. fàkúrútù yá lọ sí lọ́lá àlẹ́sà pẹ̀lúkọ́ ọ̀lọ́lá ọ̀dà àlà fàámà mẹ̀lúkútì àkìtàbà òyẹ̀mí àti lọ́nà tí wọ́n ń kọ́ra ìgbé ẹni tí ọlọ́run tí wọ́n bá fún ní tákàdá tiẹ̀ ìwé iṣẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ ìṣirò ọ̀rọ̀ mú òṣèlú ẹ̀ wọ́n á nípa àwọn tó wọ́n wí. òṣìṣẹ́ náà sọ̀rọ̀ wá sọ pé ìdílé máa dá kàlà áàmù à tíṣà yẹ̀wò lásán nìyẹn tíṣì ó ti wá fẹ́ pé ẹni ní àdánù náà lọ́ وليس أحد يناقش الحساب يوم القيامة إلا عذر وكلا مساعد وسائل التي المناقشة في وقت وضع يقول ورقه lórí ìṣirò sẹ́rẹ̀ láì di àmà àpẹẹrẹ bí àjọ rẹ̀ lọ́dà wọn bá àpọ̀lọ̀ tó ń tó rọrọ̀ lórí ìṣirò wọn ọ̀la ìṣòro ọ̀la àánú rẹ̀ o. nínú ẹ̀rọ wọn ni onímọ̀ ní kó síbà yọ ọmọ ní tèyà ọmọ tẹ ọ̀gbẹ́ mẹ̀ni kó síbà yọ ọmọ ní tèyà ọmọ tí ọ̀gbẹ́ ẹtí ọba sọ gbogbo ìṣirò rẹ tí ọba ẹbí àwọn tí ń ṣètò òun ní mímí fún wa yàtí ọjọ́ fún bẹ́ẹ̀ fún ọkọ sáà. ọ̀rọ̀ tó máa ń mú àdìsá nígbà sọ́dọ̀ tá àyè sọ́dà láti fi ìṣirò sẹ́yìn rinlẹ̀ nínú sọ́yìn bùkárí látọ̀dọ̀ àbúrò rẹ̀ látọ̀dọ̀ kọ́ yọnu sí i. ó ní òkúsí ọlọ́sọ̀rọ̀ tá àyè sọ́dà pé pé máa ń ká nílà owó mọ́tẹ́lá mọ́tò فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مدامته وإن لم تكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه وسلم صلى الله عليه وسلم سيدي أي يوم tábùsì bá ń bẹ lọ́rùn rẹ̀ yálà ọmọlúwàbí rẹ̀ lọ́ba jẹ́ lẹ́yìn tí yóò gbọ́ tó bá ti gbòòrò ọ̀rọ̀ àbújẹ́ tó wọn náà lọ sọ̀rọ̀ báyìí kódà kó sòtọ́ ní tọ́ sọ ètò wọn náà ní síbi ní sàṣàlà sọ bọ́ọ̀lù yìí kódà kó ikú ìtọ́ sọ òótọ́ ni ara rẹ̀ tó tọ́ ṣùgbọ́n tó bá gbọ́ inú rẹ̀ bàjẹ́ kò sí nẹ́tẹ́tì tó sọ èyí tó bá wọn ọmọ lọ́fẹ́ kẹ́ ẹ òṣèlú sàtàlà rẹ pé ẹgbẹ́ ẹgbẹ́ àbòsí ń bẹ lọ́rùn rẹ nílé ayé sì nípa ọmọ ayá rẹ náà ọmọlúwa àti rẹ lọ́ba jẹ́ ní àbí ìka rẹ lọ́ba ń bá àbòsí fáyíyàtà àdáyé òbí ní ìwúlẹ̀ yẹ ọ́ ọlọ wá bí ó ṣe sọ di àlàálì lónìí o tó tó bọ́ gbàdúrà wà ní ayé lábàdá igi rẹ omi tí igi lè mímọ yọ má bínú o àbí bẹ́ẹ̀ kò ní kọ́ pé ìpadà wà àbí kí sanwó rẹ̀ fún ọ gbọ́gbọ́ wá sí i o. oní ẹ̀sọ́ ló kò kúrò kí ọ̀dà rẹ̀ ìyàwó rẹ̀ ojoojúmọ́ tẹ̀lé ra yín jẹ́ tẹ̀lé ra yín sí kó ṣe rí ọjọ́ ìwọ náà rẹ̀ jẹ́ ẹ máa gbé yín kalẹ̀ dáhùn mọ́ bínú àṣàkẹ́ ráìtì kẹ́sì ni yọ̀ǹda fún mi sàmójúkò fún mi àwọn ìgbà tó sàkóso ọ àdúgbò tó wájà ó sì mójúkò fún mi lẹ́yìn mójúkò jẹ pàtó fẹ́ wọ́n lẹ́ni. fáyé ẹ̀ka lẹ́yìn ònìyàn kọjú oṣù lọ tó bọ́ tètè sọ́jà aláàjì ní ìsìn ìsìn láàbù ló ṣẹ̀ríà nítorí ṣe iṣẹ́ àbòsí tó ti bọ́ rẹ̀ ni tọ́sẹ̀ wàá wá kọ́sẹ̀ tó ń tọ̀wọ̀ yọ kó fi dẹ́kun òní lẹ́jọ́ kankan wájú ọlọ́run ọjà kò sí ètò ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ṣe tó ń bá yọ̀ǹda ọ̀tọ̀ ni tọ́ba ti yọ̀ǹda mọ́ nọ́ńdà làbí táwọn ti nà ṣùgbọ́n ojú sí ọ̀rẹ́ yìí ó ti bọ́ ọlọ́run ti mọ̀ sí àwọn ẹ̀ka ti mọ́lẹ̀ kó tó wá sọ di ìtò òfin nílẹ́jọ́ wájú ọlọ́run kò sí tán wá lọ́dọ̀ ìdọ̀rọ̀ náà lọ́rọ̀ náà lọ́sọ̀ kódà gbogbo ọgbọ́n a ah, ìmọ̀ ìwọ́n sọ ọ̀bẹ ọ̀bẹ gbọ́ yìí kódà bí àwọn ẹgbẹ́ ọkàn tí ọ̀ tójú àti ọ̀lọ́ ẹ̀kọ́ kan ẹ̀ ń bí ọ̀dà bí ọ̀dà n kò tẹ̀lé kó ẹ̀sìpẹ́tì kò di ọ̀dà kíkè la yàtọ̀ ọ̀tà ọ̀tà mẹ́rin ọlọ́run ti àwọn dúdú wọn. tètè wá pé olóṣìṣọ́ ni àdáyé lónìí kódà tọ́ba yẹn tó dúkìá dúkìá tó wò ti ẹ̀kú tọ̀ mọ́ tọ́ba ní kò lè dà mọ́ tọ́ba ló tọ̀ gan tọ́ sàbòsí sí ọjọ́ ìgbà rẹ̀ kó o jẹ́ ilé dáhùn kó ní. ọ̀wà mú ntòsí lábòsí ọ̀rọ̀ bá ti sára ọ̀rọ̀ àtọ̀rọ̀ tọ̀rọ̀ àbújá lọ́dọ̀ lọ ọ̀rọ̀ àtọ̀rọ̀ bá ti sára tọ́ba jẹ́ mùsùlùmí ni ládàá sára ọ̀rọ̀ bá tí ì bá ti mùsùlùmí ọlọ́run ọlọ́run ládàá kí ẹ láyé ìtàgé àwọn tọ́ba ṣe ìdìkọ̀sẹ̀ tọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ àti nígbà tó bá jẹ ẹsẹ̀ tó jẹ wà ní tó jẹ wà kálò ẹ̀yìn ẹ̀dọ́ bá òṣèré sọ́rí kí ni ìmọ̀ ìjọ wọn ìjọ mi tètè tí mo ti bá ṣe sàrà tẹ̀lẹ̀ sàrà àti tiẹ̀ lọ ọ̀sẹ̀ tó wà fún mi níṣẹ́ ìyá ti sọ̀rọ̀ àdẹ́kùn ọ̀dọ́ ni ládàá sàrà ọ̀sẹ̀ sàrà fún mi kéde ọ̀sẹ̀ àfún mi àtọ́bá sọ fún ká àfikà tó bá fún mi sàrà jọ ìtọ́wájú ọ̀sẹ̀ ìyá lọ́nà ọ̀sẹ̀ ìyá ẹlọ́dà ìjà alábòsí yẹn lọ́rùn ìgbà tó lè lọ́wọ́ àná. Bẹ́ẹ̀ni wọ́n sàbòsí ọ̀rẹ́ rẹ̀ bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ sàbòsí yẹn tí ẹ bá sàbòsí sí ọdún tí ọ̀pọ̀ máa bí yẹn ètè kéke. Aláwọ̀ ìní àwọn obìnrin àn obìnrin mà àwọn abúlé mà àwọn obìnrin. Ìjọba náà wà lọ́dọ̀ rẹ̀ mẹ́jọ ẹgbẹ́ mà sàbòsí àwọn yẹn mẹ́jọ wọ́n rí lẹ́tẹ̀ẹ́. Aláwọ̀ ìní ìní àwọn obìnrin من من يسمي جلبة الدين وقهر الرجال o àgbà sọ̀sọ́dà ìrẹ́ ọ̀nà mọ̀ ń bẹ náà má jẹ́ kí ó gbèsè àwọ̀ tí ó wọ̀ yẹn lọ́wọ́ má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí mi. ọba tó ti jẹ gbèsè lọ́rẹ́ pẹ́pẹ́ gbèsè ti ń rárẹ̀ bàtà tó lè bá tó ń sísan tó lè òní lọ́dọ̀ tó tó máa gbé tó ń sìn náà. bẹ́ẹ̀ náà ni káàdì rìjà kí n débì kan kí n bẹ́ẹ̀ lọ káwọn ti bẹ́ẹ̀ lè ojú mi lọ kí wọ́n yóò ní lọ nílẹ̀ kó o sì láṣọ ìṣẹ́lágbára àti lọ́tò lọ fún ẹ̀mí pọ̀jù ọ lọ ọlọ́mọdé ọ̀sẹ̀ rẹ̀ sí mi nínú àdúrà ní ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán kébẹ́ kíké kébẹ́ ta kíké kébẹ́ gbìyànjú mẹ́lẹ̀ táwọn nítorí àwọn ti bẹ ní ara yìí lọ́tọ́ bá bá pọ̀ bá gbé ẹsẹ̀ kan bẹ́ẹ̀ àfọ̀n padà lábì lọ́kọ́ ìtumọ̀ ẹ̀yẹ ọlọ́run pẹ̀lú wà ní abá òkè kan ní ọ̀la àti tóbi ọlọ́run láàmú rẹ̀ nínú àjọ àdúgbò sálọ̀lá àdúgbò sálọ̀lá àti tó ọlọ́run pẹ̀lú aláàbòsí báyìí ni wọ́n rí àwọn aláìjẹ. bí a bá ti ẹ̀wà aláìjẹ jẹ kí a bá rí ọjẹ ọwọ́ afẹ́ àdúgbò ọ̀rẹ́ yẹn jẹ lọ nígbà wọ́n ti ní tọ́gbà lágbèjì àwọn yẹn. àdúgbò sálọ̀lá àdúgbò sálọ̀lá ẹ bá ní àbòsí lọ́rùn fún ọmọ ìyá rẹ̀ náà ó tètè wá bí ó ṣe di àlàájì lóde o. kọ́bílà andá ẹ̀kú náà di iná owó àdẹ́rà táwọn táwọn nìyẹn. kótó di àsìkò tó ṣe pé kò ní í sí owó kankan ní wúlò mọ́ bọ́bá tiẹ̀ fẹ́ sanwó rẹ̀ kò tiẹ̀ wúlò kò sábà níbẹ̀. ń bolo tiẹ̀ ti lówó ọ̀ tí ó gbẹ nípa in kana lahu amalu salih ó fi tàbí ó fi kọ́ bí mọ̀tàlá àti tí wọ́n ẹni báyẹn tọ́ba jẹ́ pé iṣẹ́ rí ń bẹ fún tó ti ṣàbùsọ̀ nìkan nítòsí dé bí àbùsọ̀ tó ṣe ń lọ sẹ́ẹ̀rẹ́ rẹ̀ yẹn ni wọ́n fi di wọ́n tẹ̀ láti bìyà kò sówó kọ̀sọ̀ láàbùsọ̀ tó náà bóyá láti wá mọ ẹjọ́ síra wọn ọlọ́ọ̀bà ìmọ̀ lọ́mọ ẹ̀mí dábọ̀ àlọ́kàtì bíi tẹ̀bí ẹ̀tẹ̀ kìsà bóyá ìṣòro ìgbéra inú rẹ̀ lókì lọ́jọ́ márùn ìlú sì ní ibi owó olówó tọ́lọ̀ jì ten thousand rẹ̀ tó jì bóyá àwọn ọmọ wákàtí bóyá àwọn wákàtí kan wọ́n yé ni wákàtí méjì ni àmọ́ ẹ̀tọ́ ti wà lówó bẹ́ẹ̀ ní sàrà lórí inú àkáǹtì rẹ̀ ọlọ́dọ̀mọ yẹ ájì tí ọ lọ ọlọ́dọ̀mọ yẹ àwẹ̀ tí ọ bá ọlọ́dọ̀mọ yẹ ewu tí ó kì wọ́n sàmọ́ àǹsọ̀ báwọn bẹ̀rẹ̀ ní ìpìlẹ̀ tí ayé wọn dẹrùn ilé ayé tí ò dẹrùn lórí àwọn ọmọ ìkọ́ wọn tó wọn ni. wàyí láwùjọ kan làwọn àgbàdo náà tó tí ọba sí dáadáa kan wọ́n ti ká dáadáa rẹ̀ náà wọ́n tó ti láwùjọ ti bọ̀ jù wọ́n ti àhà àhà wọn ká lọ àtàkà rẹ̀ lọ sàrà rẹ̀ lọ́wọ́ ti àdúgbò lówó ní ní owó owó òdù ọkàn hàn tó ní pé ẹgbẹ́ àwọn òde láti ọkàn lórí eléyìí gba àdàdà rẹ̀ wọ́n àdàdà rẹ̀. Nígbà tí wọ́n á kàn àwọn tó gẹ́ gbèsè tó sẹ́kù dáadáa ti èèyàn tọ́ba ara rẹ̀ sí ó ti tán lẹ̀ àdébò sọ̀rọ̀ náà àdébò sọ̀rọ̀ náà sọ̀rọ̀ pé tó fi ta ní sẹ́yìn tí a ti sọ̀rọ̀ níbi ìfàlọ́mẹ̀dá rẹ̀ ẹ̀ńtọ́rẹ́ jẹ́ ọmọ bá wọn mú àwọn tó sẹ́kù lẹ́ọ̀ aburú táwọn sí i wọ́n wá máa dà á lé lórí díẹ̀ díẹ̀ wọ́n máa dà á lé lórí lórí àbùkù ṣe sí wọn sẹ́yìn pé ní jíjẹ ọlọ́run yẹn ọlọ́run ló ṣe gírí yẹ bóyá wọ́n ní táwọn náà máa ń lò nù nínú nínú àwọn kẹ́mi lẹ́yìn máa sọ máa ẹ̀ máa sọ ṣe táìpù rẹ̀ sọ́dọ́dún mu àwọn uh, collection of data rẹ̀ kílọ́ọ̀tà rẹ̀ eh, expression rẹ̀ kọ́ grammar rẹ̀ eh, vocabulary eh, conclusion rẹ̀ prosper rẹ̀ bá tọ́ ìyẹn náà ní ayọ̀ ẹlẹ́gbẹ̀rún lọ́mọ wọn bá wọn aṣọ rẹ̀ wọn máa yọ síra wọn nínú àdìsí ní àdìsọ́sọ́ àtòkùsẹ́ ẹ̀rọ tálákà ń dùn àlùmọ́gbèsè àdìsíwò náà àlùmọ́gbèsè ní ẹ̀kọ́ mọ̀lẹ́dì tẹ̀rọ tálákà kan fíríṣì wì nínú owó àwọn tí wọn lò ní sọ́ra jọ rẹ̀ kọ́mọ́dé àdé pẹ̀lẹ́ wa mi jọ àbọ̀nẹ̀ni ọ̀dọ̀ wọn àgbàlagbà owó kékeré tó kéré jù tálákà sọ̀tẹ̀dárọ̀ náà ní ìfìlísì kò lówó lọ. àmì sọ̀tẹ̀ àti àtẹ̀tẹ̀wò náà bẹ̀rẹ̀ fún ìfìlísì mi kò ní bẹ̀rẹ̀. jẹ́nu tálákà àwọn olùsì àkùsẹ̀ nínú ìjọ mi àwọn sàbẹ̀yẹ ọmọ àtúntì ẹ̀ lọ́mọ à. àti sọ̀tẹ̀ àti ẹgbẹ́ yẹ tálákà nínú ìjọ mi yóò kí o yóò bá o yóò ṣe sàrà o yóò ṣe dáadáa o. ṣùgbọ́n kọ́ bàtà ìdíyà ọ̀ ọba wa máa ń dáadáa ọba kan bàbá dáadáa ló bàbá máa kan bàbá máa kan tí dáadáa rẹ̀ bá wá táwọn yẹn ti ṣe kúlẹ̀ àbúrò àwọn yẹn wọ́n kàn máa di eré wọ́n kàn máa di eré nígbà ada. wọ́n yìí ọ̀tọ̀ rẹ̀ àti tàn wọ́n bá lọ sí iná tí a nà lọ́kọ̀ sọ àdúrà. àbòsí dúkìá dúkìá kìí ṣe orang. tíyẹn máa gbá tíyẹn máa gbọ́wọ́lé wọ́láì bọ́ọ̀nà ọ̀bá kọ́ máa ṣe àwọn olùbìlá ìbílẹ̀ àti òtẹ̀lẹ̀ àdìrẹ̀ ọ̀tọ̀tẹ̀lẹ̀. ìlú ọlọ́run wá sọ̀rọ̀ lọ rẹ̀ má jẹ rẹ́yìn jẹ má jẹ wọlé mi jẹ. tó o bá ṣe sùúrù ọrọ̀ yóò wà gbọ́ lọ́nà àyà rẹ̀ tí o sì rí bí bẹ́ẹ̀. torí kò sí ẹ̀dá ọlọ́run tó lọ́n ti parí ọ̀rọ̀ rẹ̀ tí o lè fi òun. tó o bá ti wá wọ ọlọ́run rẹ pẹ́ igbe kò dáadáa sí àtọ́ ọba àrùkọ ọmọ ṣe ni yọọ máa pọ̀ sí ta tàbí ọba àtàwọn sì ti kó mọ́tàlásì ọba pẹ́lẹ́sẹ̀ rẹ̀ dùn ẹ̀ bàtà tiẹ̀ lọ ọba pẹ́ bàtà yìí ti dà ọ́ níyà yóò ṣe pọ̀ sí láti di àwọn bẹ́ẹ̀ náà ní dúkìá dúkìá owó lówó tọ́gbà tọ́mílátà àjọ tọ́gbà àjọ tó fún yàn ọwọ́ á ní nǹkan rẹ̀ ń pọ̀ sí àyẹ̀lẹ́ mi ó máa béèrè béèrè rún yọ sọ yìí pé àwọn nǹkan ní ìbẹ̀rẹ̀ pé bísẹ̀sì ní ìbẹ̀rẹ̀ pé ìwé lè sí àtọ̀lọ́gba kírẹ́dìtì tọ̀lọ́gba ló ṣé máa wá ní tọ́ wá ní tọ́lọ́gba lórí tí wọ́n ní tọ́lọ́gba ìgbà wọn. nígbà tí ìsìlámù bá ní òkú lè bá lórí tí wọ́n ní tọ́lọ́gba bẹ̀rẹ̀ ta ṣe pé dúró lẹ́gbẹ̀ẹ́ dẹ́dẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ dẹ́dẹ́ rẹ̀ bí ọba kọ́nà ọba àti lọ́ba àwọn èèyàn sì lówó wọn sì ń lọ́ra àwọn èèyàn sẹ́yìn tó ń bẹ ní ìsìn náà fẹ́ pé wọn ò gba lóònù ọlọ́run ní ìsọ̀rọ̀ rẹ̀ fún rẹpẹtẹ tí o sì ẹ̀ déka mọ́ tí o sì gbó mi lóònù bóòlù oṣù àmọ́ àkọ́lọ́ ikú ọlọ́run òròyìn olè rí sí ní ìsìn àgbẹ̀ ìlú lóònù béèrè ìdíje ẹlòmí ọ̀fẹ́ ṣiṣẹ́ gan ọ̀fẹ́ ṣiṣẹ́ níṣẹ́ tó lè ṣe tí ọ̀rọ̀ ọ̀tún ìdòlówó kọ̀fẹ́ àti kọ́jọ́ pé iṣẹ́ tó bá ṣàkíyèsí ẹ̀rọ nígbà tí ọba wa rí yọ máa wá yọ wá máa lónìí pẹrẹ oní oní oní oní oní fẹsẹ irú yẹn àtàlẹ́ ìṣẹ̀lá wa ni ọlọ́dà kọ́ sàánú wa. ìyẹn tó lórí pé ọlọ́run àdìgbọ́lá àti òṣìṣẹ́ rẹ̀ wọ́n fi ọ̀rọ̀ ìṣirò yìí rinlẹ̀ nínú kíra ọlọ́run àti súnà àti ọ̀sánà ẹnu mùsùlùmí tó gba àdìgbọ́lá ọ̀ká fi ìṣẹ́gbẹ̀ta. ọwọ́ fi ìbéèrè pé mọ́tà ẹ̀kọ́ nù ìgbà wo ni ìṣirò sẹ́yìn ìgbà wo ni ó bẹ̀rẹ̀ ọlọ́run bá ti tọ́ka sí nínú Qur'an láti ká ìgbé lẹ́yìn bàtà bàbá tákàdá tọwọ́ ní ìṣirò tó wá bẹ̀rẹ̀ èsì pé àpọ̀ sí ìṣirò kàtó wá bàtà tákàdá rà wọ́n á ti kọ́ bàtà tákàdá ìṣirò yóò wá kọ́ fáàmù tí ń bẹ́ẹ̀ nù tákàdá wọn tẹ́sán ọ̀gbẹ́ ọlọ́run bá rẹ̀ ètò bá ti sàmùsùn ìlànà kan ọlọ́pàá sọ fún anusura fi ṣèpá àyà ìkéde àti ìkẹjọ ọlọsọ pé bàmà mẹnikú tí a ti ká bàmú bìyẹmí níhi fasáwò fàyọ àṣàbò ìṣàbà ìyẹn ti rọ ẹtí abáwọlé ti gbé iṣẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ ọdún ẹ tó fi gbà báyìí pa nítorí pé ọwọ́ ọdún ló fi gbà báwọ sọ̀rọ̀ bí yàrá sáwọ́pà nígbà ọba yá yòhásáwò ìsàlátà ní ìyẹsì rọ wọ́n ṣe ìṣirò rọrùn ni wọ́n ṣe rò wọ́n ṣe ìṣirò rọrùn ni wọ́n ṣe rò ẹ̀dùn yorùbá bí ma yóò fi yẹsì rọ ọ̀dọ́ yẹsì rọ <laughs> ẹ̀rọ ma sọ̀rọ̀ wa rọrùn. ó túmọ̀ sí pé pàṣẹ ọ̀pá yẹn nítorí pé ọkọ̀ wọn gbà sáwọ́pà ní ìlera lọ́wọ́ nígbà ọ̀bá ni ìyẹn ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ tí túmọ̀ sí pé àádé kọ́kọ́ gbà wí káko sì ìṣèkò sẹ́ èmi nù. ẹlẹ́ẹ̀kejì ni pé ìṣirò sí ọ̀sẹ̀lẹ̀ gẹ́gẹ́ tí bíi tí wọn kẹ́kẹ́ ìsọnù rẹ̀ sí rẹ̀ tó sì mú ìtọ́ka ayé àti wàásù tó kẹ́kẹ́ ayé àwọn òṣèlú abẹ́kù ṣùgbọ́n ìṣirò sí ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ní kálukú ọ̀dá lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ mi ọ̀yà ẹ̀dẹ̀kọ̀ wa ẹ̀yin dáàbò ìgbẹ́kọ̀ wa àwọn àtẹ́bí ọlọ́run wà ní ìjà. pẹ̀lú pẹ̀lú àwọn àlejò ọlọ́sọ̀ fún wọn sọ́jọ́ náà ni wọ́n ń ta lórí yàwó ayíyọ́ àdìmújì nù. ẹ̀yọ́ ẹ̀yọ́ dáre yẹn ẹ̀dá ẹ̀yàtọ̀ ẹ̀dá ẹ̀mọ́ dùkọ́ máa ń mú bẹ̀rẹ̀ ẹ̀dùn bàtọ́ lọ́kọ́ gbé àdé làbẹ̀rẹ̀ bá àdé àtúmọ̀ ọgbọ́n lọ́wọ́ àwọn lọ́sibí àyè láti ṣẹjọ́ òní tí ìsìnkú tó ń bá náà ọlọ́wọ́ yóò ṣe àyè ọlọ́ ọba sọ̀rọ̀ bàbá dáàsì gbogbo ìṣòro bẹ́ẹ̀ yá wọn ká sórí ìyàwó mọ́ àyè máa yẹ kó sórí mọ́ ẹ̀yìn ọ̀bẹ bọ́ nísọ̀rí ìsọ̀rí fẹ́ẹ́sì gbóná sí nínú ẹgbẹ́ awo ẹ̀dá ayé àtọ̀kọ́tọ̀ àtọ̀kọ́tọ̀ àtọ̀kọ́tọ̀ àwọn mìíràn wọ́n dàbí lọ́tọ̀ọ̀tọ̀ fi sọ yín pé àpèjúwe àyà yìí bẹ́ẹ̀ fi súrọ́ọ̀tì àsìn àyà fifty nine lọ́ta yẹn àpèjúwe rẹ̀ náà fún àwọn súrọ́ọ̀tì Yunus àyà twenty eight tọ́lọ̀ ọba àdìgbọ́lá sọ yìí pé wàyà ọ̀pọ̀ náà ṣòwò jẹ̀mí á ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فسجلنا بينهم وقال شركاؤهم ìyáàna ta'budun ọlọ́ni ọjọ́ ń bọ̀ yawma nahshuru wa yawma nahshuruhum jami'a tá a gba gbogbo kálukú jọ tá a gba wọn jọ láì ní lọ ìkankan lẹ̀ thumma naqulu lilladhina ashraku lẹ́yìn ìgbà náà á wà sọ fún àwọn tí ẹ̀yin àtàwọn òòṣà ayé tẹ̀sìn lẹ́yìn ọlọ́run ẹgbẹ́ lójú kan náà nígbà tó ṣe o ẹ̀rọ lọ́dún pẹ̀lú àwọn ọmọ mi lòlò. tẹ́wá ní màkà àdàtúndó ló láyé lọ wà tuntun rẹ̀. bàtà ìjálé náà báyìí náà wọn ọlọ́lá wà kọ́mọ yẹlẹyẹlẹ gbà náà ajá wọn sọ́tọ̀ọ̀tọ̀ wà kọ́ àpèjúwe ẹ̀yẹ nínú sọ́ọ̀tì Yunus ebi nù kẹsì ní òdo bẹ́ẹ̀ àpèjúwe ẹ̀tún bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tì òwúrọ̀ ayé àkẹ́mìlá tọ́lọ́ ni wáyé ọmọ àtàkù musaatu yàwó má ìrè yàtọ̀ ọ̀rọ̀ àkùnrin. gbàtí àdìdì àwọn bá dìde dúró dé ká dìde dé yàwó má ìrè yàtọ̀ ọ̀rọ̀ àkùnrin. ìjọ náà àwọn ẹ̀dẹ́ ènìyàn wọ́n kò ní sọ̀rí sọ̀rí sọ̀rí tí wọ́n ti sọ̀rí dáa dúró bẹ́ẹ̀ sẹ́ńpẹ́ tó lọ́dọ̀ àdínú kàkà sí iná ní tẹ̀sí ìrọ̀rọ̀ àgbẹ̀ kùrán ẹ̀kẹ́ bí apákan náà kùrán ẹ̀kẹ́ náà ti tó apákan lọ́dọ̀ àdínú tẹ̀sí nìyẹn tó ẹ̀ tó lọ́dọ̀ lọ sọ gbogbo ẹ̀ apákan wa tó apá mi ẹ̀ alikọ́ra àtùmọ̀lẹ́kọ́ra ọmọ àdọ́kọ́ kàmọ́lẹ́kọ́ra ọmọ yẹ القرآن بالقرآن لو دعنا في تفسير القرآن بالحديث المراد به ewu kẹntì lọrọ gbọmẹ Ọlọ́run tún sọ láàyè mi àyà mi tó tóbi ọgbà tó yẹ ọmọ níbi ìṣirò sẹ nínú sọlátò rome àyà forty three Ọlọ́run sọ pé bá inú wájú àkàlì di nílẹ̀ tó yé mi nkọ́bìrì ayé àti ayé ọmọ ńlá mọ̀rọ̀ dà lọ́wọ́ mi náà lọ yàwó má yé lè yí lọ́sọ̀ọ́ dà òwúrò ọlọ́ni bá kí n wà dé àtàlí di ẹ̀kọ́ yìí ni gbéra rẹ tó fún ẹ̀sìn tó dúró tọ́ ní ẹ̀sìn Islam ní nǹkan bíbí ayé àti àyàwó ńlá ọ̀rọ̀ dára òun mi náà lọ. kọjọ́ kan ó tó dé ọjọ́ tó ṣe yíké kò sí ẹnì kankan tó lè kókó mọ́sẹ̀lẹ̀ ọlọ́run ti ká dàrẹ́ iná ìjọ ọjọ́ àtìlẹ yàwó máa ń lè yàtọ̀ dà owó ìjọ náà àwọn ẹ̀dẹ́ mi ọkọ̀ pẹ́ẹ́pẹ́ pẹ́ẹ́pẹ́ yàtọ̀ dà wọn kò sóbi síbísíbísíbísí ní sọ̀rí sọ̀rí. bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ọba ìgbẹ́lá olóńdọ̀rọ̀wá nínú sọ́wọ́tò sọ̀fáàt àyà twenty two dé twenty four ọlọ́wọ́ àwọn sọ pé ojú òlẹ́rí náà lọ́la mú láti wà jẹun ọ̀nà dáàbò yàrá nínú tí ó lẹ́ni ìlú bìtẹ́lí ẹ máa gbá wọn jọ wá àti wá àjà fún àtàwọn tí wọn jọra wọn bí wọn ti jọra wọn tí kò fẹ́ máa kó wọn dẹ́wọ̀n kó wọn dẹ́wọ̀n kó wọn dẹ́wọ̀n ẹgbẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ká gbọ́ wa. wọ́n máa kà á nù ya gbogbo àti gbogbo tí wọ́n sìn mí ní gbogbo nílá lẹ́yìn ọlọ́run. wọ́n bá ṣiṣẹ́ òtún apá àdúgbò kíra sọ̀rọ̀ ìdíjẹ́ fi ẹ máa dúró wọn lọ sí ojú ọ̀nà tẹ̀lé ojú ọ̀nà náà wọ́n pè fún wọn lóògùn iná ìmọ̀sòlò. a kò ẹ̀ṣẹ̀ wọn a béèrè oríṣiríṣi ìdánwò wọn. eléyìí túmọ̀ sí pé ìṣirò sẹ́ yọ ọmọ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà táwọn bá kákàdá tán àti lẹ́yìn ìgbà tí ọlọ́run àlejòlá tó bá ti fi kálukú sí ìsọ̀rí ìsọ̀rí fún ìmọ̀. ọwọ́ àpò yìí pé àti sọ pé àwọn mẹ̀lẹ́kà wọ́n gbé àgbà ويحمل عرش ربك فوقهم يومئذ جنود ثمانية أما الجنة ملائكة نوح بي أغا يا يسوع لا يتعجب سيدنا ìgbò wa ni àwọn tá a fẹ́ ṣe ìdájọ́ fún ìgbò wọn wà lóṣù àdúgbò yẹn ọ̀tún ni àdúgbò sí àdúgbò àdúgbò àbẹ̀yẹ àdúgbò mẹ́rin. ọlọ́run bá yẹn lọ́la ọ̀sọ̀ fún wa. nínú Qur'an ebi àwọn amóhùnmí òdodo àwọn ẹni àsáàbù yẹmi àwọn ẹni ọ̀dọ́ àwọn káàbì tí wọ́n di adìẹ àti abòsì máa ń yìí wọn àwọn ẹni òsì ní à ó sì jọra wọn náà òsì lọ́wọ́ àti òsì títà. ọlọ́pàá àdìgbẹ́lá sọ fún asọ́rọ́dù wá kí àdìgbé wá máa ń ká nàmí ní asọ́ àbẹ̀lẹ́yẹ mi wàsàdà ọmọlẹ́ka mi ní asọ́ àbẹ̀lẹ́yẹ mi. tọ́wá ti tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọwọ́ àmì ẹtí ọdún wà ní apá òkun wàsàdà ọmọlẹ́ka ní asọ́ àbẹ̀lẹ́yẹ lọ́wọ́ pé àwọn yẹn wọ́n ti mú ibú ọkùnrin yàrá láì yàrá agbada náà àwọn kẹsì àwọn mímọ̀ sọ yìí pé wasalamu látàmì asọ́àbì yẹn sálámù wọn máa dùn síra wọn asalamu aleykum asala tí wọn máa dùn kódà wọn wá kí àtúnṣe wọn sọlọ lọ àlọ sọlọ wasalamu látàmì asọ́àbì yẹn sálámù wọn wá lọ́dọ̀ wọn ní sálámù aleykum sọ dáadáa yà lọ sọlọ lọ àkìrẹ wọn ti ọlọ olùdó ọ̀rọ̀ lọsọ fáwọn ilé ayé ojú àwọn kiri báyìí. tún sọ láàyè míì nípa àwọn ẹni ọ̀tún yìí. ọlọ́ba sọ yìí kan sọ ní sọ́láàtì lùdàkì àyà àti èyí ìbọ̀dé tún. ọlọ́ba sọ yìí pé kullu nafsin bima kasabat radina illa ashabal yamin fi jannatin yatasaa'alun. عن المجرمين ما سلككم في سقر اجل àti kàlẹ́ rẹ̀ náà. ọlọ́ni kúlù náà sí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan bímọ kásábà dẹ̀rọ̀ yìí náà. ilé ọgbẹ̀ san iṣẹ́ tó bá ti ìdógò nìyẹn ní èdè lágbáwá dídógò ńgbà bá gbà gan lọ́wọ́ rẹ̀ kó ìṣòro àti ẹ̀ wá gbà lọ ìyá kìkan dógò onítọ́ba miss àti tẹ́ jiyàn èmi náà lè fa ẹ̀ gbégbó jáde pé bàbá yín mọ̀ ìyàwó ìbẹ́ ló sì àrẹ̀yìn lẹ́wọ̀n tó gbẹ́kú. ńgbà wá sí mọ́tò rẹ̀ tó fi lọ́wọ́ mọ́tò mọ́tò yẹn ń tà ní one point five million oṣù yà one million ẹ̀kọ́ bá àwọn ọmọ kò dé rárá mọ̀tò wá yá ten million kó mọ́tò one point five gbẹ́kú ìkọ̀ sọ̀rọ̀ lẹ́yìn àgbẹ̀ńtọ̀ bá bàbá tó tọ́lé lóko. كل نفس bímọ kásọ̀rọ̀ rọ́mìnà gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní àdúgbò fún iṣẹ́ tó bá ṣe. yẹn kó ní ọdún yà ẹ ẹnu yóò ní bá jẹ. ìlà àbàjẹ́mi àbáwọn ẹni ọ̀tún àwọn náà láti ṣe síwájú lójúkọ bẹ́ẹ̀ àwọn òní tí a ti wọn kí dáná ti yàtọ̀ sáà alùpùpù. nínú àlìjẹ́ náà wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa tàkùrọ̀ lọ ali ìkojiri mi lágbájá wọn wà ní ayé gbà gbogbo lọ́rọ̀ rẹ lọsọ wọn wà ní àdéhùn mi àgbọn máa bẹ̀rẹ̀ àwọn ilé ọlọ àkọ́kọ́. tamadu àtúntò wà ní àdéhùn sí inú dẹ̀rẹ̀ ta wà inú náà wà ọlọ́wọ́ sì ti rọrùn èrò náà láti mú náà yọmọ rí wà dẹ́nà èrò àdéhùn láti mú àdéhùn yọmọ rí wà dẹ́nà. bọ́lá wọn ti ṣe òmìnira lọ́wọ́ àwọn àwọn àwọn ti gbìyànjú àti ẹ̀dínlá ti ẹlẹ́rọ kíláàsì ti yàwó náà fún wàhálà dípẹ́dípẹ́ ọlọ́run sì rọrùn fún máa jẹ́ nọ́mọ èrò náà ọmọ èrò náà kódà wọn fún ọlọ́run sọ̀rọ̀ ètò àbí ìlú alẹ́ náà mìnàmá. àwọn mímá ọ̀sà kọ́kùnmù. àwọn mímá ọ̀sà kọ́kùnmù wá. ìkókó tiẹ̀ sómi ẹ̀dá sáwọn láti bẹ̀yẹ ẹjọ́ ẹ̀fọn ẹ̀fọn ẹ̀fọn yóò bẹ̀rù àwọn ẹ̀fọn. <laughs> àbí tó ṣe ní ìdẹ̀yìn mu fún yín ẹsẹ̀ ń jẹ. ó ti yí wá òbẹ ti gbẹ wá tó àyà yẹn ó wà nù sura kiri sura nìlára àyà fifty ọlọ́dún wa náà dá yà asáàbà ìdàlẹ́ أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين صدق الكافرين قال ونادى أصحاب النار أصحاب الجنة أو إن ينام ومن يوفق به ومن يوفق pelagbada ọmọ lagbada ọgbọ́n mi aláàbí ìlú àlèyéná nínú ìmọ̀. a ní gbogbo mi ní ẹ bá wọn da nínú ẹ kẹ́ẹ̀kẹ́ kẹ́ẹ̀kẹ́ ẹ̀dá báwọn kẹ́ẹ̀kọ́ àwọn mi ní ma rọ̀dọ̀ kà fún mọ́ àbínú tó ṣe pé iná bọ́ kulẹ̀ sí ọlọ́run fún yín gbogbo jẹ́ ń sọ fún mi àbísẹ̀ ní ìlà àbísẹ̀ ní ìlà ẹ̀jẹ̀ ń lọ́wọ́ sí i ní gbogbo àti àbẹ̀ẹ̀fẹ̀ ọ̀tọ̀ ọ̀dà rẹ̀ ó ti máa tó fi ṣe bí ìlà yẹn àní ọ̀nà bá ti rí iṣẹ́ nínú ìgbà yìí tó bá dá ìgbà àwọn ọ̀dà kan sì ti alẹ́. àwọn mi máa rọ̀gbà kàkùn ń wá àdínú tọ́lọ̀ sí ní ìjà ìmú fún yín ẹ̀fọ́ àwọn náà bẹ́ẹ̀ ẹ̀kú kọ́lẹ̀ sí tọ́lú àwọn àjẹ́lú tó wá máa sọ fún wa pé iná wà àkọ́rọ́ àwọn ọmọ alálẹ́ka àbẹ̀rẹ̀ àtúnmí àtúnjẹ àtàkì tẹ̀ ń béèrè fún ọlọ́run ṣe lè wọ̀ fún èrò náà ni àwọn káàdì ọlọ́run ṣe lè wọ̀ fún ẹni inú wọn kò máa pàdé sí làwọn àwọn àwọn ọ̀sán wa. àwọn ìwà jẹ́nà ìwọ́n wa máa tàkùrọ̀ sọ ọmọ bílẹ̀ ọmọ náà tó máa sàlákà fún bísà ọ̀ tó ti bẹ̀rẹ̀ fún ọmọ sàkàrà ìjà ìpìlẹ̀ wa. nta bẹ́ẹ̀ ni pé àwọn ẹni ọ̀tún náà làwọn ọmọ mi ní ẹni ọ̀tún nínú ọkọ̀ lórí ẹ̀ ọlọ́run sọ wa bákan náà nípa àwọn ẹni ọ̀tún àtàwọn ẹni òsì náà ọ̀sọ̀ ọ̀pọ̀ mọ́ra wọn nínú sọ́ọ́dù ìwà kẹ́ra kálọ̀ kàlábàáyà nílẹ̀ àkẹta ọlọ́ba ìgbéra tó wá kéyìí lọ àwọn kàkàkiri wá kẹ́ra lẹ́yìn sàdíwá kẹ́ra ti há káàdìlà káàdìlà rọ̀ kẹ́ra. إذا رجت الأرض رجا وقصت الجبال بسا فكانت هباء منبثا فكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم فبدي إذا وقعت الواقعة بعد سبيل الله بدي كنا يوم القيامة ليس لوقعتها كاذبة وسيرون كنيدي سيري إيه سأقول إيه سأقول òdodo tí ó ṣẹlẹ̀ lásán fún yín káàbílẹ̀ ọ̀tún rọ́ọ̀bìà káàbílẹ̀ ọ̀tún nìkan omi rọ́ọ̀bìà tó ipò tí ní bẹ́ẹ̀ fún àwọn òní gbòòrò ẹ̀ mọ́ láíláí. àwọn èèyàn kan àlèkè ààbò gbé wọn ká tẹ́yìn sì ti ń fojú ré náà wọ́n di ayé lẹ́lẹ̀ tẹ́yìn mọ̀ pé àwọn àmì wọn tẹ̀lé ìdìnnà ń ba sísúmọ́ lọ́hùn ká bídọ̀ ń rọ bíà yọ rẹ àwọn èèyàn kan lẹ̀ yóò gbé àwọn èèyàn kan ga ìdá àrùjà àrùjà bàtí wọn bá fi ilẹ̀ tọ́wọ́ àbí ní bàbá yìí wàhùn sàtìrì ìdìbà bá sa òkè náà tọ́nà ọba àlejòọlá tó kù gbù bàkà àdájẹ́ àdá gbàgbà ọwádìí kùtì ń fọ́n lẹ́lẹ́ wà kúntùn àtiwájú àlàáta ẹwà wà ní oríṣiríṣi ìran ìran ìsọ̀rí ìsọ̀rí ṣùgbọ́n mẹ́ta ní fàásà àbòlé ẹ̀mí nìmọ̀ fàásà àbòlé ẹ̀mí àwọn èèyàn tún kí ló fẹ́ kọ́ ọmọ àwọn èèyàn tún yẹ nípa nípa dáadáa tí wọ́n gbé fún wọn ọjà lọ́wọ́ bẹ́ẹ̀ wà aṣááfù lè mọ ṣáàmà mà aṣááfù lè mọ ṣáàmà. àwọn ẹni òsì ǹjọ́ ọmọ tí ó bẹ̀rẹ̀ láwọn náà láti kì í àmà nípa ìyá àti gẹ́gẹ́rẹ́. wọ́n sáábì kúrò sáábì kúrò kúlà bẹ́ẹ̀ náà ni àwọn àwọn tí ń sara máa tètè lọ́dọ̀ nípa sẹ́ẹ̀rí ńlá wà níbi ọlọ́run. àtàwọn ẹni àtàwọn tí wọ́n tó náà wọ́n sàbíkún kúlà ìkàlùkọ̀rọ̀bù. gbogbo ọ ó pé sàbíkún ẹlẹ́ẹ̀kejì ní kábàrù fún mọ́kàdá àsàbíkún náà lọ́wọ́. gbogbo ọ ó fi sọ pé tá a ti jùlọ jẹ ní ìtìkìráwù yẹn wà fún kúlà ìkàlùkọ̀rọ̀bù náà ò ní kábàrù. asàbíkún sàbíkún àwọn tí ń gbáwájú ti gbáwájú kúlà ìkàlùkọ̀rọ̀bù àwọn yẹn ní ẹ̀jẹ̀ tó súnmọ́ náà fi dáná ti nàrí. wọ́n wà ló ọgbà ìdẹ́ra eh, àdìdẹ́nà tọ́jà ti rọrùn tọ́lọ̀ ní àjọ wà bẹ́ẹ̀ o. asáàbù yẹ asáàbù kú nà yẹ àwọn tó pegedé ju asáàbù yẹ mí lọ. Eh, àwọn tí wọ́n wà wájú wọ́n tó pegedé jẹ́ bá àlejò ọ̀dọ̀ lọ. ẹgbẹ́ tó àlejò sì jẹ́ tiẹ̀ wọ́ọ̀sì ni mo jẹ bàbá. ọlọ́run tó àtọ̀ bákan náà ní sọ́ọ́tì bára. lórí ọ̀rọ̀ sọ́láṣí ìbára ayé kọkànlá tí ogun ọlọ́ọ̀ni padà sọ́dọ̀ àmàlẹ̀ àkọ́bà wà máa àmàlẹ̀ àkọ́bà fàkúrọ̀ padà àwọn kẹfà ààrùn ìyàwó mi ti mọ́sọ́lábà yẹtí máa ń dá mọ́tọ́rọ́bà àwọn mẹ́sìkì náà ń dá mọ́tọ́rọ́bà ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب أصحاب المشأمة عليهم نار صلاة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار صلاة ọlọ́ni bala títà ẹ̀mẹ́rin àkọ́bá ọ̀yọ́ àwọn ìwé kọjá lórí òkè ìṣòro ìṣòro yá tí òjì àrìnàrí pápá ti bẹnu sàárè tí òjì àrìnàrí pápá lè fi àmà tàlákìtà àmàlà àkọ́bà ọ̀yọ́ àríkọjá òkè ìṣòro òkè ìṣòro bẹ́ẹ̀ inú máa ń dìyàn lọ sí ìdíkì ìdòrè tí o inú máa ń dìyàn lọ sí ìdíkì ìdòrè bá jàmá inú máa ń dìyàn lọ sí ìdíkì ìdòrè bá rẹ̀ inú máa ń dìyàn lọ sọ ẹgbẹ́ bá ti gba rọ̀mọ̀dá nǹkan ká gba ọ̀rẹ́ mi ìmọ̀ ọ̀hún mi ò tó rọ̀mọ̀dá nìkan fọlá kẹta àmàlà àkọ́bà òkè ìṣòro ọjọ́ àgùn kọjá kọ́ sọ gbogbo èyí mẹ́tẹ́lẹ́ wà má àdàbọ̀ kàmá àkọ́bá bóòlù sí ni ó lé mọ òkè ìṣòro bóòlù sí lè mọ̀ ọlọ́run ọ̀sọ́ bá ti mọ̀ ṣùgbọ́n táàtù táàtù rí kọjá mbẹ̀ lọ́wọ́ wa sọ tọ́kùrọ̀ kàbá tọ́ba ti rí ẹni tó wà tó jẹ́rú tó oògùn lọ́kùn rẹ̀ sanwó ẹ̀ ó túlẹ̀ fọlọ́ ọmọ mi ẹ̀tọ́ àtúntò tó máa tún sọ̀rọ̀ iye tí wọ́n sì ní tó bí tó fún ó kéré owó rẹ̀ ó ti ẹ̀mí máa la kọ́ ọyọ́ gangan tàbí pípa àmàlà àkọ́bà tó ti mo ti fẹ́ràn owó tó oṣù yọ kọ́ wa máa bá iwájú ọlọ́run rẹpẹtẹ àkọlọ́dàbọ̀ máa ti rọrùn fún wa ọ̀dà àti ìrọ̀lá àná rẹ o. فلقد حمل عقبة وما أدرك ما العقبة فأقرب تبقوا لهم àwọn ìtààmú fi yàwó mi fi màsídàbà àbíbẹ́ ẹ̀kọ́ kọ́ọ̀mọ́ ṣe ìpèsè oúnjẹ ní ọjọ́ ibi sábàbù yẹn ọjọ́ ibi kọ́ọ̀mọ́ ṣe ìpèsè oúnjẹ fún yẹn tí màá ń dà rọ́bà. ọmọ òkúta tó ṣe pé nínú fámìlì rẹ náà lọ wà àbòsúnmọ́ ibi tó ń gbé fún lóúnjẹ àwọn mẹsìkì náà ń dà rọ́bà àbí tálákà tó ti ń ọlọ́sọ àkóso àkóbí mọ́tàlábà fákùn níjẹ́bẹ̀ tálákà tí odò jẹjẹ fún lóúnjẹ tó mọ́tà ánàmínà lẹ́dínà àmọ́nù wàtàwà sọ́ọ̀bẹ̀ sọ́ọ̀rì wàtàwà sọ́ọ̀bẹ̀ lọ́kàmá lẹ́yìn ìgbà náà kọ́bẹ̀ ẹ̀dẹ́nìyà kọ́mọ abẹ nínú àwọn tí onígbà kó òdodo sọ́lọ́ wàtàwà sọ́ọ̀bẹ̀ sọ́ọ̀rì fún ọmọ tí wàá sí fúnra wọn ẹ ẹ máa ṣe lórí dáadáa ṣíṣe ẹ máa ṣe tukù lórí kẹ ẹ máa jìnnà sáyidá wàtá wa aṣọ òkèlè àmà ẹ tún máa sọ àtọ́lẹ̀ fáńkì ẹ máa láàbù ẹnì kejì ẹ máa ṣe dáadáa kùlá àyíká aṣọ àbùlẹ̀ náà yé máa ná ọ̀ká ìwé yé àwọn èèyàn yẹn iná ní aṣọ àbùlẹ̀ náà yé máa ná àwọn ẹni ọ̀tún nìyẹn ọ̀tún ni wọ́n wà tí wọ́n sì sí lọ́sọ̀rọ̀ àwọn tí a pè áyà àwọn ọlọ́run ọ̀rọ̀ àwọn ọlọ́run rọ àwọn ọmọ wọn wà lẹ́gbẹ̀ẹ́ òsì àìsùn ọlọ́run alẹ́ ìdẹ̀rù náà ò sọ́dà àtúntà wọn náà ní kí wọ́n iná ni wọ́n mú wọn sí mú sọ́dà wọn wà wa mọ̀ ẹ̀fẹ́ ni torí sí àyè kálẹ̀ tó ń fura lẹ́sìn yẹn ó kúndé wa ó ti wúlò rẹ̀ tó lè ti dáná tí ó dá ikú bẹ́ẹ̀ wọn kó sàdúrà. àwọn yóò wá sọ̀rọ̀ lọ́pọ̀ lórí pé ta ni àsáàbù ìrẹ́yìn mẹ́rẹ̀ẹ́rin gbẹ̀dọ̀ wọ́n kù lórí wípé òdìkejì àṣàbù mẹ́mẹ́nà náà ní àṣàbù màṣàbù ọwọ́ àfi wípé ìtumọ̀ tábà mẹ́mẹ́nà ọ́pọ́sìtì rẹ̀ láwà fúnilẹ̀ ọ̀ láàbù màṣàbù. àwọn kan wọn wọn sọ wípé àṣàbù mẹ́mẹ́nà ọmọlùdẹ̀bí ẹ̀yà ọdún àkókò àwọn bẹ̀rẹ̀ ayé bẹ̀rẹ̀ ayé bí àyè máa ní. àwọn yẹn ni wọ́n fi ọwọ́ ọ̀tún wọn ìlú wọn fi gbàtíra àwọn ìdílé tí wọn làwọn àṣàbò ìmọ̀ṣáàmà àwọn òkè owó sí wọn ló gbà káàdà. àwọn kọ̀ọ̀kan gbé ìtumọ̀ àṣàbò ìmọ̀ẹ́mọ́nà àwọn èèyàn tó lè gbé láti ọ̀tún àdáhà sí ọlọ́run mọ́ ọmọ àgbà tí wọ́n fi láti tẹ̀lé. àwọn àṣàbò ìmọ̀ṣáàmà láti ẹ̀gbẹ́ òsì àtúrà náà lọ́wọ́ ọ̀gbà lọ straight òdìnnú náà lọ́lọ́kọ̀ọ́ táwọn onímọ̀ sọ wọ́n ní àṣàbù lè bẹ́ẹ̀ mẹ́lẹ̀ nígbà tó náà bá ọkọ̀ dá wọn látara ádámù nígbà tó náà fa àwọn ọmọ ìjọ ẹ̀fọn àwọ̀ lọ́nà tí pé káwọn onímọ̀ jáde àwọn ẹni náà lọ́nà tí pé pé àwọn onímọ̀ jẹ fún mi láì fún ìwà ìdẹ́nu ọ̀rọ̀ àwọn àṣàbù lè mẹ́ṣẹ́ àmà ẹ̀fọn àwòsì ádámù àdìsá àwọn yẹn náà níbi ìbára àti ẹ̀lọ́wọ́ sí sọ́ọ̀rì ìgbésẹ̀ fún àìbáraàjì lọ́wọ́ ìbáraàjì lọ́wọ́ sí ibẹ̀ ní ẹ̀fọ́ àwọn yẹn jáde àbá wa kú jí lọ́sọ̀ yẹn. ẹlẹ́ẹ̀kẹ́rin ní ọ̀rọ̀ wọn zébùn aslam ó ní asábùl asábùl mọ́ṣáàmà ó ní láti ẹgbẹ́ ọ̀tún adáwọ̀ làwọn yẹn ọbẹ̀ súnmọ́ tẹ̀lé àkọ́kọ́ nǹkan dàpọ̀ súnmọ́ ìlú tiẹ̀ gbé bàá àwọn kejì ẹ̀mí òsì ẹlẹ́ẹ̀ka ọ̀nọ́rọ̀ wọn ebùn ìbéèrè jọ pé àṣàbù ìmọ̀ẹ́mọ́nà àwọn tí wọ́n ṣe dáadáa lọ àṣàbù ìmọ̀ṣẹ́ àwọn àwọn tí wọ́n ṣe àìdáa lọ́rọ̀ rẹ̀ kò fẹ́ yàtọ̀ tó àwọn tó dájú ibi ká fún náà nínú pé ọ̀tún náà lọ́dà òṣèlú kúlẹ̀ ẹ̀ka lọ. afáwa hasan àti afáwa rọ̀bí ó sọ pé àṣàbù ìmọ̀ẹ́mọ́nà kú láti ní ìmọ̀ àwọn àwọn àwọn èèyàn tó gbé alábàárà ẹ̀ mọ́ àwọn ọmọ ṣé àmà àwọn ẹ̀ṣẹ̀ wọn alábàárà nìyẹn. àbá àwọn àbùkọ́ rí wọ́n sọ pé àwọn ṣiṣẹ́ síwájú dáadọ́ ọ̀bẹ ní àdáwò ìbẹ́ lọ́nà àwọn tí pàṣẹ ní ọgbà tí wọn lè tẹ̀síwájú lórí dáadáa wọn náà ní àṣàbò ìbẹ́ sọ̀rọ̀. ètò kẹ̀lé ìwájú ìlú ọ̀rọ̀ yìí ìtakùrọ̀ àwọn kéré bẹ́ẹ̀ sísúnra wọn lọ́pọ̀lọpọ̀ ọwọ́ àdìjọ́ gba ìyáàmà ọlọ́gbọ̀n àti ìsọ̀rọ̀ mẹ́ta àwọn èèyàn kan á ń yẹ ní ìlà àríṣì wọ́n mọ ẹbẹ ní abala ọ̀tún aláàṣẹ ọlọ́run wọ́n mọ lẹ́yìn ìnàṣọ́ra ju bí ṣùkì ádámù àyìnbá àwọn èèyàn lọ́jọ́ pé gbàtọ́lọ́ fẹ́ dá wọn lákọ̀ọ́kọ́ ẹgbẹ́ ọ̀tún ádámù ọlọ́run ti gbé àwọn. wọ́n yóò tún náà kó tó bá wọn bí àyìnbá rè ọwọ́ ọ̀tún náà wọ́n sì ويؤخذ بهم ذات اليمين ọwọ́ ọ̀tún náà ọwọ́ ọ̀tún àdáàbò yẹn náà owó sùn tó bá lọ sí gbogbo ọlọ́ àdìdẹ náà. sórí àwọn yẹn onídàájẹ ewu lọ́pọ̀ ìtọ́pọ̀ dúró àwọn ẹjẹ́ ọ̀wà àdìdẹ náà lọ. ẹsẹ̀ gbogbo wọn lè gbogbo akẹ́wà àdìdẹ náà làwọn ẹ̀fọ́ àwọn ìdókòwò àdìdẹ náà ti sí òdiwọ̀n ìṣúra ìtì sọ̀rọ̀. ó ní àwọn yẹn áyí ẹgbẹ́ àtàgbẹ́ òsì ti àlàáṣẹ ọ̀dọ́ ni wọ́n wà wọ́n mú ilẹ̀ ní nàfàrà ní omi ṣe pé ádámù ẹ̀ta àwọn yẹn lọ́jọ́ pé ẹgbẹ́ òsì ádámù ọ̀dọ́ ti fà wọ́n yọ ọgbà tí ó dà wọn wọ̀nyí òtún náà tó bá wọn bí sàmà yìí gbàdúrà wájú ọ̀dà ìkì àmọ́ ọwọ́ òsì wọn òsì òsì làwọn bá rìn ọwọ́ òsì wọn náà wọ́n òbí fún wọn wèé

àwọn ẹni sáádà àwọn aṣíwájú àwọn àṣàbù yẹn ní nínú wọn náà ni àwọn àtẹ́bí ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ẹni òdodo tí ẹlẹ́sì fi kú àtàwọn ṣùwádà àti ọkùnrin ọ̀nà ọlọ́run àwọn yẹn inú bẹ́ẹ̀ tẹ̀rọ pé wà fún akọ́lù àdàdà ní àṣàbù yẹn ní àtúwọ́ akéré ló ń kà sí àwọn àṣàbù yẹn torí ẹ̀ lọ́nà فأصحاب اليمين ما أصحاب اليمين وأصحاب الآخر فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشامة ما أصحاب المشامة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم اليوم سأقول أو يوم قسمتها على فقرة أصحاب الميمنة àwọn ẹni ọ̀tún àwọn ẹni ọ̀tún ni wọ́n mọ̀ gbádùn wọ́ ọ̀ ìtumọ̀ tààjú yẹn ẹgbẹ́ tààjú ilé ìdè lábáwá sígà rẹ̀ méjì náà méjì náà má àpò àdàbò àpò àkẹ́rẹ́ yìí ẹ̀ má má akérèmọ̀ sẹ́yìndà àbí akérèmọ̀ bì sẹ́yìndà ẹ̀ méjèèjì náà lọ́jọ́ sígà ṣùgbọ́n ojúmọ̀ náà míì sí òní sígà tí èsè pè á sí ojúmọ̀ lórí sí ti ní wọn bá nínú ọ̀wá nígbà òní yìí nínú ẹ̀ alákòóso tá a ju wò dáa wàrà tọ́lọ̀ fi dálágbájá ọmọ dáa pọ̀ o ẹ̀ yóò bá náà mọ̀ sọ ọlọ́mọ dáadáa pọ̀ o. inú ẹ̀ náà lélẹ̀ fa aṣáájú lè bá ẹ̀yìn mọ́ná ti máa aṣáájú lè bá ẹ̀yìn mọ́ná àwọn ẹni ọ̀tún ah, bó ló ṣe rí àwọn ẹni ọ̀tún síjọ́ mi náà kì í á mọ̀ wọ́n aṣáájú lè mọ̀ ṣáájú ti máa aṣáájú lè mọ̀ ṣáájú àwọn ẹni òsì ah, bó ló ṣe rí wọn sí lálẹ́ kì í á mọ̀. والسابقون السابقون أولئك المقربون àwọn ẹni tó gbájúgbájú àwọn náà tó pa pé wọn ó sì bẹta àwọn yẹn náà ni wọn jẹ tó súnmọ́ lọ kọlọ náà kó sí àwọn náà ní asáàlùkù ní asáàlùkù wọn láti tó bẹ lọ fún náà rẹ bẹ́ẹ̀ náà kò sí ìtàgé tó اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت Gracias. اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا